على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى القرآن في السنة حديث لا إلى أنا مقابلة إن انتوا إن حديث البراء ابن عازب لذلك صلى الله عليه وسلم في السلام báwo ni jíjáde láyé máa rí fún mọ́mìn kọ́nà àwọn àkójọ kákú ní mọ́mìn. àdéhìí yìí tó tẹ̀síwájú ní abala kejì láti ṣàlàyé báwo ni àwòrán jíjáde láyé ti ṣe máa rí fún káfíìrì. ànábì sallallahu alaihi wa sallam nínú abala kejì ó ní wa innal abdal ṣùgbọ́n ẹrú tó jẹ́ káfíìrì. tí ọ̀gbọ́lọ́wọ́n bá gbọ́ tí ò ṣe islam alfajir ẹni tó jẹ́ pòkí ọ̀daràn إذا كان فوق طوع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة غلاظا شداد سود الوجوه معهم المصوح سبحان الله النبي صلى الله عليه وسلم أني ńgbà tí ẹni tó jẹ́ ọ̀daràn káàkiri tí ọ̀jẹ́ mùsùlùmí tó ń bá ń pọ̀ka kú lọ́wọ́ tí ó fàyè sílẹ̀ tí a máa lọ sálù kìyàmù àwọn mọ̀lẹ́kà kan sọ̀kalẹ̀ àwọn mọ̀lẹ́kà tó jẹ́ pé wọ́n yí wọ́n sì nípọn lágbára tójú wọn dúdú lọ́bìrìkìtì wọ́n sì mú aṣọ lọ́wọ́ aṣọ tó ṣe é pé. asọkasọ tí ọ̀dà ni wọn mú lọ́wọ́ tó ṣe pé látara ńlá ni wọ́n ti ṣe. àwọn mọ̀lẹ́kà yóò jókòó jókòó kíríkà lóde wọn ibi tí èèyàn lè rí ìrànmọ́. ah ṣé gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ sáà tó kú ni títí náà ó lè tó jókòó lẹ́yìn rẹ̀ ni màlíkà kọ́ wa dì yóò jókòó níbi orí rẹ̀ yóò ní yá iye tó hàn nàfṣọ xabíìtà wọ ẹ̀mí burúkú yìí ọ̀kúrújì ìlà tóxtì mìíràn lọ́ọ̀hì wà ọ̀bọ̀ jáde ká lọ sí ọ̀dọ̀ bínú látọ̀dọ̀ lọ́n báyìí ẹ̀mí rẹ̀ ọ̀pọ̀ kàtì lára màlíkà kọ́ wa fàjà yọ fàyọ subhanallah gẹ́gẹ́ yẹn ṣe máa ń fa àwọn àrùn tó bá lọ́ mọ́ kínní ìyàrí ẹlẹ́bùn tó bá ti lọ́ mọ́ lábẹ́ yẹn ṣe máa ń fà yọ so yọ fà yọ ń fàkùfà báyìí níbi tí wọ́n bá ti ń fà yọ gbogbo sọ́jà gbogbo kàtàna yọ jà dànù gbogbo màláìkà tí ń bẹ láàrin sẹ́mà tilẹ̀ wọ́n máa ṣépè fún un wọ́n tilẹ̀kùn sẹ́mà níwájú ẹ̀ gbogbo ẹnìkan wà ní sẹ́kùmọ̀ nínú àwọn tó wà nù sọ́nà àfi kọjá pé wọ́n ń ṣépè fún kíkọ́lọ̀ májíkẹ́ mi rè ọ̀rọ̀ náà kún sọ́nà gbọ́dọ̀ ta báyìí màlẹ́kà kọ́ gbẹ̀mí yẹn. tọ́ba ti wá gbà kò ní sílẹ̀ sọ́wọ́ rẹ̀ kò sì ní fi sílẹ̀ sọ́wọ́ àwọn ní òdi wọn ṣẹ́jú àyà títí sọ sínú aṣọ burúkú tí wọ́n mú wọn. òórùn burúkú ọmọ wa tara ẹ̀mí yìí jáde yóò rún òkú ara irú èyí tó jẹ́ pé òun náà lè tó burú jù nínú òórùn tó yàn gbọ́ rí ó gbé ẹ̀mí yìí ó di rí ẹrí ẹ wọ́n máa gbé nsọ́n sánmà àmọ́ gbogbo ìwà tó bá ti gbé gbọ́dọ̀ apá kan nínú àmàlẹ́kà gbogbo wọn máa sọ yìí pé máa hẹ́ ẹ̀rọ orí ọ̀sẹ̀ kọ̀bí bó lẹ́mí burúkú yìí ti wá ẹ̀kúrú nìfúlẹ́ wọ́n ń lábẹ́dẹ́ máa dóòlà ni wọ́n máa pé pẹ̀lú ọ̀sùnbẹ́fẹ̀ àtìmá ìhìlẹ̀tì kánú ìsọ̀mọ́nà pẹ̀lú ètò burú jù nínú àwọn orúkọ táwọn èèyàn máa fi pè nílé ayé wọ́n máa gbé lọ títí tí wọ́n fi gbé débi sọmọlé ayé wọ́n wàá tọrọ pé kí wọ́n ṣílẹ̀kùn fáwọn wọ́n kànlẹ̀kùn wọ́n ní ṣílẹ̀kùn fún wọn manuel anabi wa ka ọ̀rọ̀ Ọlọ́run tó ní làtò fẹtẹ ọlẹhùn abẹwàbọ sẹmẹ wọ́n ò ní ṣílẹ̀kùn sọmọ fún wọn wàlẹ́ ẹ̀yẹ́dẹ́ kòló ọ̀nà jẹ̀nà wọ́n sì ní wà jẹ̀nà hàtẹ́ ẹ̀yẹ́lẹ́ jẹ̀lẹ̀jẹ̀mẹ̀ ló fi sẹ́mi lọ́kìọ́ títí tí ó fi rọra fún mi lọ́rùn láti gba ìwọ abẹ́rẹ́ bọ́ sódì kejì Allah ó túmọ̀ sí pé impossible ẹnjẹ́ ò lè ṣẹlẹ̀ láéláé àbá àti ẹsẹ̀ bóòlù abẹ́rẹ́ náà bóòlù ni wọn abẹ́rẹ́ náà ti fẹ́ tóbi tó láyé tíra fún mi wà ń gbára ọ̀hún kan bọ́ sódì kejì èyí túmọ̀ sí pé aláàjì ò lè sẹ́ni ike wọ́n ṣílẹ̀kùn sọ́mọ fọ́dàrùn ike wọ́n ṣílẹ̀kùn àlìjánà fọ́dàrùn aláàjì ò lè sẹ́ni tọ́ wọn ò ní ṣílẹ̀kùn sọ́mọ fún wọn ò sì ní wà àlìjánà ọlọ́ni ọ̀sẹ̀dá àdìgbà náà ti mú jìrìmí báyìí láti ṣe máa ń san àwọn ọ̀daràn lẹ́sìn ọlọ́wọ́ á ọkọ̀ ìwé arákùnrin yìí sí sijil sínú sijil àwọn màláíkà wọ́n ti kọ́ ọlọ́wọ́ sọ pé ẹ dá ẹrú mi padà sílẹ̀ torí pé mi ti sàdéhùn fún wọn wípé àtàrà lẹnu ti dá wọn ibẹ̀ máa dá wọn padà sí nígbà tó bá yá wọ́n wá ẹ̀mí rẹ̀ láti sẹ́mà. ní sọ gidi ọsọ lóko títí tí bọ́ọ̀lù ara rẹ̀ ńlẹ̀ anabi sallallahu àti sọlọ́ wa ka ọ̀rọ̀ Ọlọ́run pé ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي أو تهوي به الريح في مكان سحيق من سورة الحج ọlọ́run gbogbo ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ sọ́lọ ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó jábọ́ ṣubú rí bọ́ láti sẹ́mà táwọn ẹyẹ táwọn wá fi ẹnu wọn táwọn fi gbàmú àbí ẹni tó ṣe yí pé ìjì burúkú ló ti wó látòkè láti òkè réré bẹ́ẹ̀ ni wọ́n ti sọ ẹ̀mí àwọn aláìgbàgbọ́ láti sẹ́mà tí wọ́n wá lọ sọ́dọ̀ ara wọn. ọ̀dọ̀ ní ìgbàlà wọn. òun náà máa gbọ́ ìró bàtẹ́ẹ̀sì àwọn ẹni tó wá sí nígbà táwọn bá ń lọ mọ̀lẹ́kà méjì tó lé kókó níjàgbé mọ́ni ti ti wà pẹ̀lú ẹ̀. tọ́ àwọn mọ̀lẹ́kà yìí báyìí wọ́n ké máa wọ́n wọ́n máa sọ fún máa kí wọ́n ti ṣe fi mọ́mì nílé sábìrì ẹ̀ máa dábẹ́ ẹ̀ ẹ̀ ó sì ó lẹ́ẹ̀ẹ́dẹ̀ ìmọ̀ ọmọ ọ àwọn mẹ̀lẹ́kọ̀ ọmọ wa sọ fún pé mẹ́ẹ̀dínà kí lẹ́ẹ̀ sẹ̀rẹ̀ yọ dáhùn lónìí ẹ̀ ẹ̀ lẹ́ẹ̀ẹ́dẹ̀ kò yé mi o àwọn mẹ̀lẹ́kọ̀ tó sọ fún pé mọ̀nà hàn lọ́wọ́ dèrè lọ́dí bá ọ̀ṣẹ́ fi fún tálẹ́ni tí ọlọ́run bá gbé dìde láàrin yín láti fọ̀nà mọ̀ yín tọ́ yóò ti dáhùn lọ́kùnrin tó jẹ́ pé ó gbélé ayé sẹ́lọ̀ gbélé ayé sẹ́lọ̀ yìí ó sọ pé la ẹ̀dẹ̀rẹ̀ olùpèpè kan wà pèpè láti sọ̀nà ẹnìkan dàgbà pé ìrọ̀lọ́pàá ọ̀ fọ́ afẹ́ṣẹ́ lọ́kùnrin rásẹ̀ mìíràn náà ẹ̀ tẹ́ ìjẹ́ kan fún un nínú náà sẹ́nu tó ti sẹ́nu sọ́gbọ́n ọmọ òun fi ń wá wàwí fúnra rẹ̀ rọlọ́pàá ọmọ ẹtí ìtẹ́kọ̀ọ́ fún nínú náà wọ́n wá sílẹ̀ kọ̀ọ̀kan fún láti nínú náà ìgbóná àti èémí burúkú rẹ̀ yóò mọ wá bá ọlọ́wọ́ á ilẹ̀ mọ́ nínú sàárè rẹ̀. ọlọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa yóò kúnlẹ̀ mọ́ nínú sàárì rẹ̀ débi wípé gbogbo àwọn oríkèé rẹ̀ ni wọ́n wá yẹ ni wọ́n yẹ sọ́tọ̀ọ̀tọ̀ ọkùnrin burúkú kan tó tu rè ọ̀sẹ̀ wò yóò wá bà tí aṣọ rẹ̀ ọ̀dá tí wọn burúkú ń jáde lára yóò wá bà nínú àwọn akọ̀wé pé àbùsọ̀rọ̀ ti lẹ́bi yẹ pé ó gbójú ọ̀nà ọ̀pọ̀ ọlọ́kàjẹ́ ni mo wá fọ́n rò rẹ̀. هذا يومك الذي كنت توعد اللي يبدو رسول الله تستطيع الإفهام يعرف كيف وأنت بشرك الله بالشر ولا له قانون ربع من أنت تعنيه آه أثر بروك دين وسارين وردان هنا تقول بقى كيف ìwé ìbànújẹ́ tí ọmọ ọbọ ọlọpàá jẹ ló mú aṣọ wọn náà wọn sọ pé Ọlọ́run fún náà nírò ìbànújẹ́ tani ọ ẹ máa sọ pé ana amaduka kọbíyà èmi ní sẹ bú rẹ wàlláhi máa lẹ́mtẹ́kẹ́ ilẹ̀ tó ń tẹ̀bọ̀ pé ẹnà ń tọ́ àti lẹ́ mo fọlọ́ bóra pé mi ò mọ́rí lẹ́ni tó ṣe wípé ọ yàtọ̀ mo ní mi ò mọ́rí lẹ́ni rí ẹni tí mo mọ̀ ọ́ tí mo mọ̀ ọ́ sí ọ̀nà ẹni pé ọ̀ máa yára láti fẹ́ lọ òun sì máa lọ́ra láti fẹ́ tọ́lọ̀. tí mo mọ̀ sí mi. فجزاكم الله شرا أنا دعاء بعبد الصالح سنوني ثم يقيض له lẹ́yìn rẹ̀ ènìyàn ọlọ́run bá wa yọ̀ọ́ wá yọ̀ọ́ wá ṣe ní afẹ́jú adití ayaya ọlọ́run dẹ afọ́jú adití ayaya kasi tẹ́tí ní ọwọ́ rẹ̀ òòlù ńlá kan bẹ̀ òòlù ńlá kan bẹ̀ lọ́wọ́ tẹ́tí tó bá fi òòlù yìí tó bá fi ná àpáta àpáta ó yí padà yóò gbèlú bọ́ tó ẹ wá fi òòlù yìí yóò fi lù ú títí tí ó fi yí padà tó dé pẹ̀lú ọlọ́wọ́ kò sọ déèyàn tó sì wà tẹ́lẹ̀ ọlọ́wọ́ àtúndẹ̀ kò wọ́n fún nínú náà wọ́n wá tẹ ìtẹ́kọ̀ọ́ fún nínú tẹ̀ náà wọ́n ní wọ́n lọ mẹ́tẹ́gbẹ̀ndà òkè àmọ̀ òde láéláé ọlọ́run mẹ́tẹ́gbẹ̀ndà òkè àmọ̀ òde àwọn lẹ́ eléyìí fi hàn wá o eléyìí fi hàn wá o àfi ká bẹ̀rù ọlọ́run ọba wa ká bẹ̀rù ọlọ́run ọba wa. ìdájọ́ ike nǹkan tí wọ́n retí èèyàn nínú sàárì èyí ká bẹ̀rù ọlọ́run aláti kókò síbi tá a fẹ́ gbà sámọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba tó dá wa ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ nínú kó sìn kó sóríire àbí kó sì kọ̀ láti sìn kó rí bọ́ jẹ́ tiẹ̀. àríkà ti wálé ayé kò sí tàbí ṣùgbọ́n àlọ́njọ́ kan náà ni ẹ̀mí lè gùn ẹ̀mí lè kúrú ibi tọ́rọ̀ wà pọ̀ kí là ń gbélé ayé sí lọ́jà ní pàtàkì jùlọ àwọn tó lọ́n tẹ̀ ti ràn lọ́wọ́ tá a ti bàlágà a gbọ́dọ̀ kíyè sára ká kíyè sí kí láà ń ṣe nítorí pé ńgbà tuntun bá dé tán kọ́mọba àwa padà lọ di àbámọ̀ láéláé fún wa tíkú bá ń bẹ̀ tó kú dẹ̀dẹ̀ tí ó dẹ̀dẹ̀ rẹ̀ tó kù sẹ́jú kan kí ló rò pé ó lè ṣe láti ṣàtúnṣe gbogbo àwọn aburú gbogbo àwọn ìdá gbogbo àwọn rádaràda eléyìí tó gbélé ayé sí dínà tó ti jẹ́ pé ẹni tó bá ní làákà ìkò ní retí ìgbà tó kú bá tó dé kíkó tó dé ní ìtumọ̀ abẹ́nú palẹ̀mọ́ lọ́nà tó ti pé ńgbà tí ikú bá mú lọ bàbá máa rè ní pọ̀. àkàràmọ̀ fún mi lọ a ti sin òkúta tòkú ti bá òkú bí dáadáa ni bí àìdáa ni ó ti dá ẹni tó kù lòun náà kó palẹ̀mọ́ níjẹ́ òní tiẹ̀ náà ń bọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n ti kú yọ̀nù òun lọ nìyẹn lórí tiẹ̀ náà ń bọ̀ òkúkú mà oníkálukú wa kó kíyè sára ní ìgbà tá a bá ti wá sùn kú tán kò sí nínú ìlànà ṣẹ̀ríyà kí ká wá pàdé àdúrà kan sílé òkú nípa àwọn olólùfẹ́ òkú kan wá dá sí i kí kálukú máa mówó wá kó fi wá ra ìkẹ́ fókù ìkẹ́ mélòó lẹ́yìn kó wá tẹ̀ fẹ́ tó fi jẹ́ pípọ́n ọmọ ara kẹ́kọ̀ọ́ subhanallah tá a bá dára kéèyàn fún ká fi kọ́gbọ́n ẹ dákun kí ló tún kù tó fẹ́ kọ́ àlọ́ wọn á jẹ́ pé gbogbo nǹkan kéèyàn fún èèyàn ṣe kí wọ́n tún ti dọ̀ ọmọ àwòwò fáwọn míì gbogbo ẹ̀ ní lásọ̀dọ̀ náà jẹ́ subhanallah kódà ó ti gbàgbé pé kò sí lọ́wọ́ gbígbóná gbígbóná náà lọ́wọ́ àti àtẹ gbókùn sínú sàárè wọ́n kù sí máa halẹ̀ pé owó tẹ́ gbé kalẹ̀ tó ka ẹ wá gbówó ilẹ̀ ẹ máa fẹ́ ká tábìlì àbọ̀kù ẹ gbọ́rọ̀ ẹnẹ́ni tí ò ní garanti bọ́lá ń tẹ̀ gan ìpè lọ́jà tòkò sínú súnà ẹ̀yin náà tó kúkú fún bẹ́ẹ̀ ni tí ọ̀wà pàtẹ àdúrà lẹ́yìn ìgbà tó kù yín kú tí ọ̀bà gbọ́ kìlọ̀ ẹ̀yin tó kó kó fún ẹ̀yin lọ́yẹ kẹ́yìn ó tètè gbẹ́kọ̀ tó kó kó fún yín ó tún yẹ kẹ́ tó máa pàdánù owó yín òkúkú fún yín ẹ tún máa lọ náwó fún ta ni àwọn wàá kó níbi tí òkú ti kú wọn wàá padà délé wọn máa lọ jẹran wọn máa jẹran adìẹ níbẹ̀rẹ̀ alẹ́ lónìí ibi olókùlà rẹ̀ òkè ibi olókùlà ibi ìdùnnú nìyẹn ibi ìdùnnú tó bí kájà díẹ̀ ibi ìdùnnú tó bí kájẹran ẹ̀yin tó kúkú fún ẹsẹ̀ làákàyè ẹsẹ̀ làákàyè kọ̀tọ́kọ̀tọ̀ náà kó wá jẹ́ ike báṣubàṣu lẹ́yìn àtẹ̀sìn ọlọ ẹni tí ń fi à ń lọ jókòó sí ọ̀dọ̀ olókùn tí ń fi ń pawó òun ò lè gbọ́ gbogbo orú ọ̀rọ̀ yìí kó lóun fẹ́ lò nítorí bí ìgbà tẹ́ fẹ́ fọ́kùkọ̀ ọ̀la tiẹ̀ ni ẹ̀yin tó kúkú fún ni kẹ́yìn ọgbọ́n nígbà tẹ́ni kan bá dé ní ìsúté nítorí bàbá yín tó kú làwọn á ṣàdúrà pé tọ ẹ̀yin ọ̀pálẹ̀ máa gbogbo orú àdúrà bá ẹ̀ sì ń ṣàdúrà fún bàbá yín gbogbo gbà àbùkátà rẹ̀. sèlé yìí tó túmọ̀ sí pé kò sínú ìlànà ẹ̀sìn Islam ike báyà ńgbà tó kù tútù wá kú àmọ́ wá dájà sádùá pé àdúrà jọ́kẹ̀ta tún wá o àbúkọ́ wọn bí wọ́n léèrè pé wòlẹ̀ ń fẹ́ mbẹ̀ títí jọ́kẹ̀ta ni àbí jọ́kẹ̀jọ́ ológójì ọjọ́ lẹ́ ń fẹ́ ni àbí gbà wòlẹ̀ fẹ́ fi sí kò sí nínú ìlànà tẹ̀sí islam fún wa àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ eléyìí ò sí nẹ́ẹ̀sì àdádálẹ̀ lásán ni ń torí di eléyìí báyìí bẹ́ẹ̀ tó bá sì gbé sí àdádálẹ̀ tó kéde léyìn téèyàn bá ti nídi rẹ̀ ẹ sọ pé kúkú táyà rẹ̀ kọ́ máa gbé lọ́nu ẹ wọ́n lábùkù wọ́n fojú di wá à ẹ̀yin náà yín lábùkù máa ń jọ mi súnà máa lọ sí kìí ṣe bídà ẹni tí ń bá lọ bákan náà ẹjọ́ kẹjọ kan ogójì ọjọ́ kankan kò sí nínú lànà kò sí nínú lànà.